olórin ni bàbá tó bí mi lọ́mọ o lady barrister mi àríkẹ́ mo dúpẹ́ kì í ṣẹni tó bí ni nìkan là ń pè ní bàbá ẹni bàbá mi lọ́mọ òkè ìbàdàn nílé olúyọlé ọmọ Ọ̀ṣọ́dì tó lẹ́pẹ́ tẹ́dọ̀ agbájé bàbá mi ọ̀run rẹ̀ o bẹ́ẹ̀ délé àyíndé o bẹ́ẹ̀ ó bá àyíndé nílé gúdúgúdú wa máa kí ẹ ìyáàlú wa máa kún ẹ kẹ́kẹ́ ẹ nígbà tí ìsàkàrà máa pé gbogbo ara lè ń kọ́ àpàlà a máa pe ṣàfihàn ní omele a máa ro wẹ́lẹ́wẹ́lẹ́ agogo a máa kàn ẹ́ kẹ́kẹ́ wọ́n ló máa ṣe tẹ́ ò bá àyíǹde nílé aláìndé rọrùn oore èèsìn mi ni àgùnfọ́ erin gòkè àlọ́ àgùnfọ́n o erin gòkè àlọ́ o. bonigba bá lóhùn ò ní fígbà mọ́ láyé èyí tó ti fi sílẹ̀ kó má má bàjẹ́ lọ́lá ọlọ́run bá àgùnfọ́n o gòkè àlọ́ o gòkè àlọ́ o gòkè àlọ́ àgùnfọ́n o gòkè àlọ́